بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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

لا سوى المؤمن وذلك والمسيرة يعلمه القرآن الأقل آية التقوى قرار الرجل لتجدن أشد الناس عداوة للذين آمنوا بالكفر والذين أشركوا ni kopi Islam nao katika Islam ni àwọn ọmọ ẹ̀dẹ́ ní àpáta nípa àpapọ̀ ní kókó akúmọ̀sórí sìmẹ́ntì. Àwọn pápá kan ọ̀nà làwọn náà ń bọ ọlọ́run ọkọ̀ lójú àwọn tìmí. Apá kejì ọ̀nà làwọn kékeré àwọn tí wọ́n bá ọlọ́run ọgbọ́. Lábẹ́ àwọn tí wọ́n bá ọlọ́run ọgbọ́ lójú àpéwọ̀n sí méjì. A ní àwọn ìsìlámù ní kéèké gbẹ́gbẹ́lé àkọsí mùsùlùmù àti láàrin ìsìlámù sí áhùlù ìjà àwọn ẹni tí àkú ní jíra àwọn ẹni tí àkú ní jíra yìí àwọn náà wá kú sórí sílé ti níbi ipò tí ìsìlámù gbé ọlọ́pọ̀ ìrànú ayé tí wọ́n bá fún wa nípa báwo ni ìgbẹ́pọ̀ owó ṣe jẹ́ pẹ̀lú àwọn tí wọ́n kì ṣe tùlé pàápàá jùlọ ààrẹ ńlá fún nítìrà ọlọ́pàá sọ ní ayé pé ìbáṣepọ̀ wọn pẹ̀lú wa ìyàtọ̀ ń láàrin tó jẹ́ yọkùnrin tó jẹ́ àtàwọn ẹgbẹ́ lẹ́sọ̀ àwọn tó jẹ́ kírísítẹ́nì ọlọ́pàá ilẹ̀ tẹ́lẹ̀ jẹ́nà àṣẹ́tẹ̀ náà sí aláwọ̀ ẹ̀jẹ̀ ní àmọ́ dájúdájú ó rí wípé àwọn ẹni tí ọ̀tẹ́ wọn ó lè gbogbo lórí àwọn mùsùlùmí àwọn aláwọ̀ tani àti lórí ipe nípa kájíjẹ nípa káwọn fẹ́ràn mùsùlùmí nípa káwọn gbìyànjú gbogbo bí ìparun ti bá mùsùlùmí ọlọ́ba ní àwọn ìyàwó ní tí wọ́n lè jùlọ àwọn àtàwọn darí wọ́n lè ní aṣọ àwọn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹ̀bùsọ́lọ̀ àwọn kálukú mu ní islam fún àwọn kìfìrí sọ́dọ̀ ní ti ìgbòho àwọn kìtà àwọn sẹ́wọ̀ ìgbà àwọn kìtà bí náà tuntun wọn sí méjì. ọ̀rọ̀ wa sọ fún alákọ̀ọ́ àná pé àwọn ẹni tó jẹ́ pé ọ̀tẹ́ wọn ti mùsùlùmí lágbára jùlọ àwọn náà làwọn ìyàwó di bákan náà àtàlẹ́ tí wọ́n jẹ́ àwọn ọ̀tẹ́ bọ́ wọ́n lẹ́ وسلكنا اثارهم مودة للذين امنوا الذين قالوا انا نصارى وسيف àwọn tẹ́lẹ̀ pé wọ́n jẹ́rẹ́ sí kírísítẹ́nì tó kọ́ra wọn ná sọ́ra àwọn wọ́n súnmọ́ olùgbàgbọ́ òdodo jùlọ nípa kíni nípa kíka fẹ́ràn ara wa nípa kálífì ara wa wọ́n súnmọ́ àwọn mùsùlùmí ju bí ìfẹ́ àti àgbẹ̀pọ̀sí wà láàrin mùsùlùmí àti ìṣẹ̀wọ̀sọ́nà àbáṣe ìwúrí lọ. Eléyìí ni ìtọ́lá wa ní wa ní àlùkòhánì. Àwọn olùmọ̀ ní ìtọ́ka tí ọ̀tí àwọn Yahoo níbi lágbára pé àwọn dára tó jẹ́ pé wọ́n pọ̀ dúdú lẹ́yìn bá wọn kò dúdú. Yahudi ìyàwó ní ọ̀sẹ̀ ìsìláàmù kìí ṣe nítorí pé ọ̀pọ̀ ìsìláàmù lọ́nà ọmọ ẹgbẹ́ ọ̀nà ní ìsìláàmù ṣùgbọ́n torí ti bẹ́ẹ̀kú rẹ̀ nínú ìgbọ́sẹ̀ ìsìláàmù ìdí ni tó ti jẹ́ pé ọ̀tẹ̀ rẹ̀ lágbà bákan náà àwọn olùsẹ̀wọ̀sọ̀lọ̀ sáwọn bọ́sẹ̀ ti wájẹ́ báwọn ọ̀sẹ̀ ìgbà àgbàgbọ́ ní tẹ́lẹ̀ náà inú tọ́lọ̀pọ̀ bá sọ̀kà nínú ìjìrà ọlọ́pàá yìí kí inú jẹ́ pé ìjẹ́ wọn ní agbára ṣùgbọ́n nípa táwọn ẹni tí wọ́n súnmọ́ ara wọn nípa tá a bá tẹ̀ lẹ́yìn kó nífẹ̀ẹ́ nìkan ọ̀nà ni àwọn nàṣàrà sáwọn mùsùlùmí ọlọ́pàá sọ kí ló táwọn àdàsọ́rọ́ tí wọ́n tẹ́lẹ̀ sí kírísítẹ́nì tó fi jẹ́ pé tá a bá fi wọ́n fẹ́ àwọn ìyàwó jẹ́ àwọn tó ń fẹ́ mùsùlùmí ju ìyàwó yìí lọ. ọlọ́pàá ní yáàrí kẹfì ánàlẹ́kùn kìsì sí ìnáwó rúbáàdà wọ́n á náwó láì sàgbérù. ọlọ́pàá ti ní pẹ́lú àwọn kírísítẹ́nì kìsì sí náà fẹ́ẹ́ wọn. àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn onímọ̀ tí wọ́n ní ìmọ̀ nípa ìsìn wọn tí wọ́n ní ìmọ̀ nípa ọdún bákan náà ní wọn wọ̀rọ̀ báyìí àwọn olùjọsìn tí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àtìkú wọn lẹ̀ láti máa fi jọ́sìn fọ́lọ̀ ọlọ́ba ni wọ́n pọ̀ lọ àwọn kìrìsìtẹ́nì ẹlẹ́kẹ̀ẹ́ta ló wọ̀ yí wọn lọ́pàá tó fi jẹ́ pé wọ́n súnmọ́ àwọn mùsùlùmí ọ̀nà ìdíyọ ọlọ́ọ̀bọ̀bà ìfàlá ní wàhánàmù láyé tẹ̀gbìrù ọlọ́ọ̀bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní tọ́gbọ́dún náà àwọn kírísítẹ́nì wọ́n yẹ ti onígbèrágà àtẹ́sọ̀rọ̀ bá wà ní sọ́sẹ́lẹ̀ alkibru wa kéèyàn ní ìgbéraga wọn náà lè bá kọ́kọ́ ká bàbá tèmi náà kéèyàn fi òdodo bá wà kọ́ máa jẹ òdodo lójúmọ́lẹ̀ lọ́ba dùdú kọ́ máa tẹ̀lé ó sì máa wọ ojú tẹ́tẹ́ gbogbo ọmọ èdè nìyẹn ló kù. ìwà létí àdúróyìn létí àdúróyìn ìsìnbáyì ọ̀pọ̀ lára ìyàwó jíjù ní sára lórí pé ìyàwó ní òwúrọ̀ lọ́dún àti àmàlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ ìtìpá wọn náà ní pé kí ọmọ ojú jẹ́ bẹ́ẹ̀rù ẹ̀rù gbé lọ́dọ̀ ẹ̀kú ní gbogbo ẹ̀ tí ìwà ti ṣe jí bí ẹranko wọn bá fún un tẹ̀ ká fún èèyàn ní ìdí tó jẹ́ pé ó lẹ fún wa láti gba ẹ̀sìn yìí tí èsè jí ò lẹ tó ń wá nígbà bá lẹ ti ìran wọn fẹ́ tọ́lọ̀ mélòó mélòó ni wọ́n pọ̀ sí wọn ìdílé tó ṣe tó fi jẹ́ pé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ànẹ́bí ọlọ́tọ́lọ́ ọba rán sí wọn torí ìwà ìyàwó yìí ọlọ́wà sọ fún wa ní ayà wípé àti ìyàwó níta ẹlẹ́gbẹ́ pé nínú ọmọ ẹ̀dẹ́ ni àkọsẹ́ tí ó di ti ẹrù ṣùgbọ́n tó ẹ̀wù yìí ṣùgbọ́n ẹ̀wù yìí léke ìyàwó ní gbọ́n á mọ̀ ẹjọ́ mọ̀ ìyàwó lẹ́nu pé ṣùgbọ́n táwọn bá wọnú tá a wà ní ìsìn kí bàtà ọ̀sẹ̀ mú adáhùn àwọn tó ń jẹ́ ìjẹ́ ọ̀tá ẹbí ọ̀hún jùlọ. ṣùgbọ́n àríyá ti kì í ṣe bẹ́ẹ̀ torí pé ìyàwó jíjẹ́ kẹ̀kẹ́ tó ti kóra rẹ̀ ọ̀bá àwọn ènìyàn sára débi pé wọ́n gbé ẹ̀sìn wọ́n tẹ̀lé tirẹ́ẹ̀kì ẹ̀sìn nàbàrà tó fi kí báwọn wọn jọ gba ẹ̀sìn nàbàrà pẹ̀lú kọ́pá wọn àti ẹlẹ́sìn wọn. Ibi jẹ́ kìí wọ bẹ̀rẹ̀. Ṣùgbọ́n dání kò sí nǹkan kan tó yẹ kó pàtà láàrin ẹgbẹ́ jẹ́ kírísítẹ́nì àti mùsùlùmí. Ṣùgbọ́n oko tí ìyàwó ti ti pè sínú ẹ̀sìn kírísítẹ́nìtì ìlú bí ìtì ń pa bìtínà láàrin mùsùlùmí àti ẹgbẹ́ jẹ́ kírísítẹ́nì lọ́pọ̀ òkúta wà lágbàáyé lẹ́yìn nítorí pé kí ni o nítorí pé yahudi tí wọ́n bá dákúrò ní yahudi wọn lásán wọn ò ní rí ní tí wọ́n fẹ́ wọn ò ní rí ṣe nínú jẹ́ ọ̀rọ̀ fún wọn láti darapọ̀ kọ́dà ọmọdé àwọn olùmọ́ni ìdí ní ìtòbi jẹ́ pé ọlọ́pàá ọ̀jọ̀gbìn ìpín tí wọ́n dá ìní wọn fi gbìyànjú àti jẹ́ pé ọmọ àbí àwọn kìrìsìtẹ́nì tún padà tẹ̀lé ọkùnrin lónìí lẹ́tọ́ jẹ́ pé ìjáde yé wa sẹ́yìn pé wọ́n ti rẹ́ kọ́dà wọn ẹ̀rí àwọn lójú pàápàá lọ àwọn kírísítẹ́ẹ̀lì tí wọ́n ní ìgbàgbọ́ pa àwọn jíù ni wọ́n pa iná pa yíká iná pa jesus christ wọ́n ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ìyàwó yóò láti mú kírísítẹ́ẹ̀lì dé kó kàdé pé wọ́n gbìyànjú àti sọ pé àwọn àgbààgbà jọ wọ́n forí jẹ́ àwọn ajú lórí ẹ̀jẹ̀ tí wọ́n forí jẹ́ wọn. Nígbà wọn ti forí jẹ́ wọn ọ̀gá pé tó tó parí nù. Kájọ lọ adó bọ̀, àwọn kírísítẹ́nì padà àwọn tí wọ́n ń tẹ̀lé jù ní. Kìí ṣe jù ní bí ẹ̀dọ́ àti àwọn padà tẹ̀lé jù ní ní ọ̀pọ̀ tí wọ́n ti láyé gan lónìí. Nítorí eré eré ọ̀tá kó tọ́lọ̀ ọba ti sọ fún wa. Bákan náà ta bá sì wò, á rí pé ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ròyìn àwọn kírísítẹ́nì lókè wọn anahu láyé tẹ̀sílù nígbà wẹ̀yẹ ní òdodo kọ òdodo ìlọ́bi súnmọ́ pé kẹ́ẹ̀rí kìrìsìtẹ́nì tó ti ti gba ìsìláàmù kọ́dà ẹlòmí yóò fi di ọ̀gá tó ti rìn jìnnà inú ẹ̀ kìrìsìtẹ́nì ṣùgbọ́n lọ́sàn kan òun kan ẹ̀kọ́ ọba ọba ìsìláàmù lẹ́sọ̀ jẹ́ pé ọ̀pọ̀ nù yọ̀kú jí tẹ́ ẹ bá yẹ sọ́jẹ́ kìrìsìtẹ́nì ọgọ́rùn-ún kan lọ ka ìsìlámù kọjá lẹ́yìn jí mẹ́wàá lọ ka ìsìlámù. torí pé kìí sábà òdodo wọn kò ní wọn pọ̀ ní. ṣùgbọ́n tí ìsìlámù fi yẹ wa ni pé ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe gbogbo wọn náà ọ̀pọ̀lọpọ̀ ẹni sẹ̀sìn kìrìsìtẹ́nìtì ọkàn rẹ̀ mọ́ ikú òdodo lòún wá ìyẹn tó tẹ tó wá ti ẹni pé tó ń gbé lọ ètò òdodo ìtọ́ ọmọ wọn ni pé wọn á máa gbé jù sílẹ̀ wọn tẹ̀lé fọ́tò òdodo bí ti ẹ̀kú kíkọ́ ọlọ́pàá wa ní kọ́lá ní láti gbé ẹni nínú kìsìsì náà wọ́n bá rẹ̀ arínú àtẹ́tẹ́ àwọn olùsìn náà tí wọ́n máa ń tọ́rọ̀ ìfẹ́ tí wọ́n máa ń tọ́rọ̀ ìwí nítorí ìdílé ọ̀sán wọn lọ̀kọ́dọ̀ olódó wọn sì wá ọlọ́ba ní kó etí ti onígbèrágà arúgbòdó wọn tẹ̀lé ọlọ́ba ní. wàlídà sẹ́mi ọ̀hún máa ń bílà ìlà ọ̀sùn ìjà إنا فاكتبنا مع الشاهدين الله بعد فلان وإذا سمعوا ما أنزل إلى الرسول إعلام الذي في الجامع ثم بكر إن كاس وقال يكون في سنة ينكى النبي صلى الله عليه وسلم tí wọ́n bá kó àlùkùránì tá a bá ka àlùkùránì wọ tá a sọ ìtumọ̀ rẹ̀ sí wọn létí ọlọ́ọ̀bá ní táwọn àyùnà òǹtẹ̀kí ìrìnà jẹ́ ọlọ́ọ̀bá ní ó sì rí ojú wọn omi yóò sì máa jáde lójú wọn nípa kíni o nípa ọkùnrin ẹ̀ka nípa tí wọ́n wà lódodo tí wọ́n ká lò tí wọ́n wọ̀ àlùkùránì ó sì máa lapa lọ́kàn wọn débi pé ọjọ́ sì máa bọ́ lójú wọn wípé ah, a òdodo kìíní alukóraani lápá lọ́kàn wọn. àbájáde àwọn olùmọ̀tẹ́ẹ̀dọ́ àti láyà ah, ìsọ̀kalẹ̀ ni lórí ọba abáṣà tọ́jọ́ wàná ànàjáṣí tí àwọn apákanáà àwọn sọ̀rọ̀ àti sọ̀rọ̀ lọ́wọ́ àìlọ́sẹ̀lẹ̀ nígbà tí àwọn àwọn ará maka tí wọ́n fọ́lẹ̀ mọ́ àwọn mùsùlùmí. Àlẹ́ sọ̀rọ̀ àyè ọ̀sẹ̀lẹ̀mọ̀ ni ọ̀pọ̀ àwọn aláṣẹ tí a bá kan ní owó ṣe hijira láti ìlú maka lọ sí ilẹ̀ Habasha. Ilẹ̀ Habasha ẹ̀sọ́ wà ní ìtọ́jú àlẹ́. Àlẹ́ sọ̀rọ̀ àyè wọ́n lọ síbẹ̀ wọ́n ní tọ́rọ́ bá ọba àtọ́wà ń bẹ̀ ọba àtàníjọ́jọ́ bí aláṣẹjọba yìí ṣe aláwòsí ọba ọba kírísítẹ́nì ó ní báwọn mùsùlùmí ọ̀sán lọ́dọ̀ rẹ̀ tọ́lọ̀ bára wọn. àbábẹ́nà àdílé bàbáṣọ́lá wa onífẹ̀ẹ́ ìṣèṣin sọ pé islam dé áfíríkà síwájú mọ̀dínà sai ba a rabar da alfahari muhajirar su kula ba afirka mawa ibadan ta mutu da madina aluni nígbà wọn lọ wọn lọ bá ọba yìí ọkùnrin wa láyé wọn bẹ̀rẹ̀ sí sí ẹ̀sìn wọn ní ìlú habasha ṣùgbọ́n lọ́wọ́ balẹ̀ jọlá nígbà ọba ti tẹ́tọ́ fẹ́ gbóòdù hàn yóò ti àwọn tí wọ́n dá alákàbò dodo wọ́n bẹ̀rẹ̀ sí sàkàbò ọlọ́pàá wà ní kí àwọn tí wọ́n dá àbùkù dodo kí wọ́n dìde ibi a máa ti ń dá àbùkù dodo ẹni ọ̀pọ̀lọpọ̀ ẹni tó dodo òye tẹ́lẹ̀ padà yìí nígbà àwọn mùsùlùmí kan jẹ́ apáṣà ọba apáṣà ọ̀pọ̀ tó àkàkọ́ ẹni wọn kí ń tẹ̀ tẹ̀ rẹ̀ ń tẹ́ ní tiẹ̀ àwọn náà ti tún wọn. ṣùgbọ́n àwọn ará mọ́kà wọn ò ní báyà balẹ̀ lórí pé àwọn ẹni tí wọ́n lọ mọ́tà yìí àti wọ́n lọ abáṣà bákan méjì ló ti ti kọ́ tẹ̀lẹ̀ pọ́lọ́tì ti ní wọ́n délẹ̀ abáṣà káyọ̀ ọ̀gbáwọn kí wọ́n lágbàá wọ́n lè lọ lo ìyá ọ̀má àwọn ẹtí wọ́n dára abáṣà wa tó kùtà wọn. bákan náà lábẹ́ ilé o wọ́n lè gbìyànjú ní abájáfẹ́jẹ́ pé ọrọ̀ ajé àwọn tó lọ bẹ̀. ìtàwọn ìtàwọn ti lọ dájà kọ́mọ tètè máa. kàdídà kejì wọ́n náà ní pé bí ò tẹ̀ bí wò tẹ̀ wọ́n á gbógun tà wọ́n. tí àwọn aráàlú bá ṣàbá bá wọn tó wọ́n ojú tí yọ padà jẹ́ báwọn wọ́n lé àwọn ọmọ wọn dànù ẹ̀ kí èsì lábáwá ń gbà wọ́n lọ́wọ́ báwọn lẹ́sìn kí ló ti dáwọn ojú náà ní káwọn ọlọ́wọ́ gbìyànjú nípa ti pé àárín àwọn àtẹ́fẹ́jọba abáṣẹ́ àbáṣẹ́ àríwájà kí wọ́n lọ gbìyànjú àti lọ yí ọkàn rẹ̀ padà tó kún lé àwọn ìṣúlẹ̀ tó ń lè. nítorí gẹ́gẹ́ wọ́n láàrin tí wọ́n rà lọ nínú àwọn èèyàn ńláńlá wọn wọ́n lọ́dọ̀ nàìjíríà sí lóòótọ́ wọ́n sọ lọ́pọ̀ tó kọ̀ ọ̀rọ̀ fún nàìjíríà sí i tó sọ rárẹ̀ tó lọ wáyé pé máa tẹ́ni rí àwa gan àwọn wá báwọn láti káàkiri àfọ̀nà torí pé wọ́n bọ́ àwọn ọlọ́run jáǹsì wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n kà gbogbo ẹ̀ kọ́dà ìwọ gan tí wọ́n láwọn máa bọ̀ wọn ò gbèsè lẹ́gbọ̀n rẹ̀ torí pé ọlọ́run rẹ̀ àwọn ọ̀gá pé ọlọ́run ni o báyìí báyìí báyìí wọ́n sàlẹ̀ yìí. ṣé kílẹ̀ wọn fẹ́ wọ́n gbọ́dọ̀ àwọn ọ̀pẹ́ bú wa àti kò lé wọn kò lé wọn padà sí ìlú maka. Ànábì ròyìn rẹ̀ ní dáadáa, ànábì ní ti sọ̀rọ̀ aláwùsí. Yorùbá ní àgọ́ ẹ̀dílẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ kádá wọ́n là kó sí kéé débẹ̀. Onígbà tí ẹbí mi wáyà dúró, wọ́n á ti fẹ́ kó pa àwọn mùsùlùmí wa àbá mùsùlùmí dé ọ̀nẹ́tọ̀ sẹ́ẹ̀ nílé ọ̀dà àmà tí wọ́n náà mọ̀ wọ́n ní mọ̀ mọ̀ mọ́. Ètò ọ̀pọ̀lẹ́ ẹ̀ka tí wọ́n sì bẹ̀ wá sí. Ẹjọ́ ta kó sí. Ọ̀pọ̀ sọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. Ọba ni mo gbọ́. Kílẹ̀ yọ sọ. Àwọn ẹ̀ka sọ àwọn aláìmọ̀ maka, tọ́jẹ́ pé ojú wa dúdú èyí tí ó tó nǹkan ní dáadáa lẹ́ta máa fi ọjọ́ bọ ọ̀rọ̀ jà ẹni tí wọ́n sọ̀rọ̀ pa rẹ̀ inú tó gbé wá lẹ́sìn ọkọ wa lórí pé ká nífẹ̀ẹ́ ara wa ọkọ wa lórí pé ká máa bọ̀wọ̀ àwọn òbí wa ọkọ wa tó ká tó lódodo. ọkọwa wa ká jẹ́ alámàánà ọkọwa wa adọ́mọdọ́ ẹrọ gbogbo ẹ̀rọ kalẹ̀ ẹni ti abẹnugan wọn kọ náà ní jáfà nílànà ìpàdé nígbà jáfà ló gbogbo eléyìí ọwọ́ ẹni gbogbo tó ọ̀ṣọ́ yìí gbogbo àwọn ànábì ọ̀nà pátá na náà lọ́dún tó yẹ nígbà wọn náà ṣùgbọ́n ìbéèrè tèmi ni pé kí ni ẹgbẹ́ pẹ̀lú àtẹ̀sí yìí o kí ni sọ fún yín nípa ànábì yìí àti nípa ìsà ọmọ mariam kí ni sọ fún yín nípa rẹ̀. ẹ̀rọ ìtọ́lọ láti má kàtó rẹ̀ ti dùgbẹ́ kí ni wọ́n ti mú wa. jáde gbèrè àti sọ́ọ́lì ni kò sí kẹ̀kẹ́ táwọn sọ nípa rẹ̀ yóò ṣe ti ọlọ́run ọba wa sọ̀kalẹ̀ lọ́rùn láti kódà kùránì yìí sọ̀rọ̀ nípa ìdènú níbẹ̀ ọ sọ̀rọ̀ nípa ìtọ́ níbẹ̀ ọ̀ya sáwù nìjáàmù ní àlùfáàlì lọ́ba ká abátọ̀lọ́ kùránì láti bẹ̀rẹ̀ sọ́rọ̀ tó ká tọ́lọ̀ wá ti wò ó kìí ṣe lásán kìí ṣe bá ti bí ìsá yóò ti pé bá a ti bí ààyè kalẹ̀ láti ilẹ̀ wa bí àkùránì ṣe pọ̀ mọ́ títí tí èké ìka àkùránì pọ̀ mọ́ gbogbo ẹ̀sùn tí àwọn àyọ̀kú níbi kan tí kò ń sílẹ̀ tí àkùránì pọ̀ mọ́ gbogbo nìdẹ̀. ọ̀tá ayà ayà ìyapa lọ́kàn ànàjáṣe àkọlùtìrà ó sì sórí kọ. ní sókè nàdá sí padà kẹfẹ́ ọgbà ìsìlámù ọgbà ìsìlámù ṣùgbọ́n kí ìsìlámù rẹ̀ pamọ́ ó ti sáà bọ̀ bá a ti sẹ́yìn lè fà yìí. wọ́n nígbà tó ka tó ka tí wọ́n ka gbogbo ẹ̀ fún. wọ́n á ti nàìjíríà ti sori kọ́ oòrùn márùn-ún jẹ bó táwọn ẹ̀sùn òdodo ni. ó bí àwọn ẹni tí wọ́n súnmọ́ àwọn ẹ̀jẹ̀ pé kí n jí àwọn ìsọ̀ bẹ́ẹ̀ bá gan-an ló ti rí. wọ́n ní ìwọ́n tí wọ́n lọ ní ilé sọba aláwòsí òkú bẹ́ẹ̀ ni wọ́n máa lọ. wọ́n lè lọ padà lọ́wọ́ ká. àdìsí kan ló sọ ìbùkún àti tọ́ka sí pé ìgbà tí na ɗin ta ita kọ̀ọ̀kọ̀ àwọn ìjòyè rẹ̀ àtàlẹ́ tó dáwọn àpá nínú àwọn ẹ̀sìn gbẹ̀gbẹ̀ oníkò kọ́ wa ó ti bàtà tó kó wọ́n bá ti wọlé ọ̀gá nínú àwọn ẹ̀sọ́ rẹ̀ tó kù tilẹ̀ lẹ́yìn wọ́n ti tilẹ̀. Nígbà tó dé ọbẹ̀ ẹ̀sìn níta ni àwọn ọmọ ẹ̀ àti sọ́sẹ̀lẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí. wọ́n ní ní tó sọ dúró ni kí lè ẹ ti kápá ìsìlámù tó wá ní wọ́n yóò wọ́pọ̀ ìsìlámù ní ìpìlẹ̀ rẹ̀ gbogbo wa fara ya kí ni jẹ́ wọn ọ̀rọ̀ lọ́wọ́ jẹ́ ẹ̀ tàwọn náà yóò ti fara ya ìjọ bẹ́ẹ̀ tí wọ́n bá ta ẹ̀ ní ìjẹ́ fara wọn lọ sọ ní pé a ẹ̀ mọ́ ti tẹ́lẹ̀ wọn ẹ̀ mọ́tọ́ bá wọn dé ẹ̀ lọ́lẹ̀ kọ́ bá ní fẹ́rẹ̀ kù kò sí títí sọmọ ẹtọ akọ àwọn ẹtọ ní iná bá yẹ kúkú padà ọba dà ọba ọba dà mo ní dá ìgbàgbọ́ ní wò ní lóòótọ́ àti ìgbàgbọ́ yìí ní lórí ẹ̀sìn yìí fẹ̀sì ẹ̀ á máa ṣe lọ́tò ìpìlẹ̀ ọ̀fi máa lẹ̀ pa èyí tó jẹ́ pé ìgbà tí dàdá sáyẹ̀sì ànábìwá nù mọ̀dínà tí ìròyìn bá tẹ̀sán láàrín sọ́nà tó lè dá sí yàtọ̀ sí gbọ́ ọlọ́ba adéṣọ́lá àìsàn ti gbọ́ àwọn àtàn àbà rẹ̀ wọ́n sì kí wò sílẹ̀ dàṣíyà. ọwọ́ àwọn kàdé bí wọ́n ti ṣe tí wọ́n ti ṣe ara ọ̀ṣun yíyẹ fàlàtọ̀ bá dìbì ó kọ́ ọwọ́ àkíkà káwọn ẹ̀kọ́ sì kí wò sílà. lọ́la àwọn àtàkà wò wọ́n ti rìn. àwọn tó náà wò wọ́n á rí káyà nígbà wọ́n tí wọ́n bá kọjá sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ náà. Jáwa àárín àwọn tẹ̀lé ìgbìyànjú jẹ́. Nínú àwọn kírísítẹ́rì tó bá kọ́ ẹnu máa ní tó bá kọ́ sí jẹ́ pé omi ó sì máa bọ́ lójú rẹ̀ nítorí tó ti mọ̀ lódodo pé á ah, òdodo lọ̀rọ̀ yìí. Yọ̀kùnkùn làwọn bá náà wọ́n máa sọ bá ìyọ́ lọ́wọ́ bá wà ó. Àmàna àwọn ọba ọlọ́wọ́ bá gbọ́ agbábọ́. Agbátírà ìgbọ́ àbò ṣiṣẹ́ náà bọ̀ a sì gbọ́ ọlọ́ọ̀bá ìgbọ́. Ọlọ́ọ̀bá kìlù náà máa ṣàlàyé. Ọlọ́ọ̀bá kọ́ wá sínú àwọn olùjẹ́. Àwọn tí wọ́n jẹ́ lódodo. Ọmọ tán náà ọlọ́ọ̀bá ní ìyẹn ní pé nínú àwọn ọmọlẹ́yìn àdébísọ̀rọ̀ máa wà lè wò sẹ́lẹ̀ torí báwọn lọ́lọ́wọ́ bó pè jẹ́ lórí gbogbo àwọn àdébísọ̀rọ̀síwájú pẹ̀lú àtúmọ̀ ìwọ náà ọlọ́ọ̀bà àwa náà kù wọn. ọlọ́wọ́ bá ní wọlá inú ayẹ̀ ọ́fíìsì àti dọ́gba lórí àwọn kìrìsìtẹ́nì tó ń fi bàtà náà gẹ́gẹ́ bí ìparí sọ́lá tó àjọ láti wọlé sùn sàwàá wọn ọ̀dà bá kan náà ariwo tuntun tó bá rògbò yóò tẹ̀lé ẹ tó lòdò lórí wọn tí wọn tẹ̀lé wọn gbọ́dọ̀ wọn ká tẹ̀lé bẹ́ẹ̀ lónìí ṣùgbọ́n bákan náà ọ̀dọ̀ wọn ni kì í ṣe lórí nàìjáṣí láti àyà ìsọ̀kalẹ̀ torí pé sóràtì bàbára àwọn sórà màdínà màdàníyà najashi àwọn musulmi tí wọ́n ti lọ tí di ká alfahari sí ti bá náà anábẹ̀ ti fi hijira ìgbà tí wọ́n ti ilé ìtẹ̀lẹ́ mọ́kà lẹ́lẹ́ o ìjọba kan náà wọ́n máa ti ní ọ̀sẹ̀lẹ̀ ní bákan náà lórí àwọn ìjọ tí wọ́n wá láti abáṣà nígbà wọn dé wọ́n gba islam wọ́n gbọ́ àyà àkùránì ó sì lápá lọ́kàn àwọn jẹ́ pé wọ́n ti ṣe níjà. ìmáwé gbọ́dọ̀ tẹ̀lé rẹ̀ sọ́ba ni ìmáwé gbọ́dọ̀ tẹ̀lé kí bákan náà gbogbo ẹ̀jẹ̀ yẹn gbogbo àwọn ẹni tí ròyìn wọn nínú àwọn kírísítẹ́nì jẹ́ kírísítì tá a sọ jẹ́ ròyìn wọn lórí wọn gbogbo náà ní ara ìsọ̀kalẹ̀ lórí lọ́sọ̀tọ̀ wá lódodo wọn a máa tara kàkà tẹ̀lé ọlọ́wọ́ bá rí kọ́lá ní wọ́n sọ pé àwọn kan ọlọ́wọ́ bá kọ́ fàtúnà máa ṣàdìdì ọlọ́wọ́ bá kàwa náà kún àwọn ẹni tí wọ́n jẹ́ ìlú dúdú kàwa náà kún àwọn ọmọlẹ́yìn àdẹ́bí sọ́kùnláwọ̀ àyè wọ́sẹ́lẹ̀ tí àwọn náà ti kí ni o tí wọ́n jẹ́ lórí àwọn àkúmọ̀ ìlú tó bá bá yìí. وما لنا لا تؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين وما لنا لا تؤمن بالله وما لنا لا تؤمن بالله كيلو دي táàbí ní gbọ́dọ̀ ọ̀gbà kọ́ kí ló fẹ́ kọjú náà wá láti gbọ́dọ̀ ọ̀gbà kọ́ wàmàdá àdàlẹ̀ ká kí ló fẹ́ kọ dínà wa ká má gbà tọ́ra bá wa lódodo ká má gbà bọ́ àlùkùnrin àtòjíṣẹ́ látọ̀lọ́ láwọn àyẹ̀wò sẹ́lẹ̀ kí ló fẹ́ kọ dínà wa ká ní gbà torí pé kò tó ń wá kò sí ètò àtakò tí bẹ́ẹ̀ fi ti ọ̀rọ̀ wa lódodo gbogbo tí wọ́n wá kò sí ètò àtakò làákà ọmọ ẹ̀gẹ́ nìyẹn gbogbo tó ń wá yálà ànẹ́bí abálùkùnrin kò sí tó ń wá tọ́jẹ́ pé sọ àlébù kan nípa ìtawà náà gbàgbọ́ títí ànẹ́bí wa tó alábẹ́ kọ́ nínú àwọn aláti gbàgbọ́. pàápàá jùlọ wọn náà tó máa ń ayọ̀ lè kéde àwọn ọkùnrin náà máa ń mọ sọ̀rọ̀ ní. àwọn tọ́jẹ́ pà ń jẹ́ ẹ̀rọ ní pé kọ́lọ̀ ọ̀pọ̀ àwọn pàwọn náà pọ̀ pẹ̀lú àwọn ènìyàn kọ́nà wọn bá wọ́n kà wọ́n fáwọn ẹni rí yálà látàyé bí àtijọ́ gbẹ̀dẹ̀ àtìyámà tá a wá bá wá láwọn ẹni rí náà tá a láwọn olódodo náà tá a láwọn ẹgbẹ́ ọgbà náà wọn bá gbọ́ kí lọ́ fẹ́ kọ́ nínú àwọn táwọn amúlù ìgbàgbọ́. ìyẹn ni pé gbogbo tí wọ́n ní ó ti tó lẹ́ẹ̀rí tó yẹ ká lè tọ́ ọlọ́wọ́ bá gbọ́ ọ̀rọ̀ pé kí ni ẹjẹ́ nìkan ó wù ẹjẹ́ nìkan sọ kò ní í lapa lọ́kẹ̀ tí ọlọ́run bá bá ti tún sọ́fẹ́ fọ́mọ nàmà kò sì ní í lapa lọ́kẹ̀ tí bá ń wá òdodo torí tó ń nílò ọ̀nà ìgbẹ́ bóòlù owó sì fọmọ ju ọ̀dọ́ tọ́lá wa kò lòdò mọ́ ìgbẹ́ ìsìláàmù lọ́nà mọ́mọ́ ronú pé kí làwọn èèyàn ó bì kí ni lágbájọ́ ó bì kí ni lágbájọ́ sọ tí wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ mi kọ́ gba ìsìláàmù lónìí fífọ́tì àwọn ẹ̀tọ́rọ̀ ọba mi yìí wọn náà kúrá ni kírísítẹ́nì làwọn náà ṣùgbọ́n tí wọ́n sọ ní pé a ah, ah, kí ló dé kí ló dé tàbí nígbà ìsìláàmù bọ̀ kí ni ìsìláàmù mú wa tó takò táwa gbà lù ú so ìgbà tí ìsìláàmù ni a máa sọ ni tàbí ìjọmọlúwàbí tàbí káma ọ̀wọ̀ bí ẹni tàbí kájọ́lódodo tàbí kájẹ́ tí ń jọ́sìn fọ́lọ̀ kan ṣoṣo kí ni ìsìláàmù mú wa tó takò kí ni ìsìláàmù mú wa tọ́ta ko ìròyìn ẹni káwà pọ́nlé jùlọ ti dànẹ́bí ìta kọ́dà ń dá kùránì fi ròyìn ànẹ́bí ìta dídé ní òròyìn rẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n ló dá ìbọn náà wà gbọ́ káàdì kúrò lòdì àwọn àǹtí ń jẹ́ àná tó tá a bá kú akẹ́rọ̀ wò tá a bá kú akẹ́kọ̀ọ́ náà kọ́ pa wá pọ̀ nínú àwọn ẹni àwọn ènìyàn ọlọ́ọ̀tọ́ náà kí wàá fi ààrù bùkítà nìkẹ́ torí kiri torí pé lágbádá lọ sọ kì í ṣe ẹgbẹ́ mi fara mọ́ torí pé àwọn ẹ̀kọ́ wọn sọ pé òun náà tún ní wọ́n ti gba ìsìlámù ọlọ́pàá làwọn ẹbí rẹ̀ yìí nǹkan àwọn sọ lọ́jọ́ náà lọ́rùn pé àwọn oníkẹ́kẹ́ tó lè kọ́ nínú àwọn káwọn kò lódò nítorí ti ẹlẹ́ àwọn gba ìsìlámù àti gba ìmáyì látàrí bẹ́ẹ̀ ọlọ́ba yìí bá sábà bá a sábà wọ́n wọ́n bí máa kọ́ ọ̀dùnjà náà ní sẹ́yìn nínú تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين ọlọ́pọ̀ bá ẹ̀fọ́ láyé látara rúgbàgbọ́ wọn yìí látàrí ìmọ̀ ìmọ̀ ìwọ̀n yìí bá a sábà látàrí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọ̀ wá lókè ọ̀la kọ́ wá san wọ́n lẹ́sìn. ìmọ̀ bọ́ọ̀lù látàrí tí wọ́n sọ pé àwa ń bọ́ lọ́wọ́ bá gbọ́ àwa ti tán láti jẹ́ kan náà àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn àtẹ́sí sọ́dọ̀ lọ́wọ́ àdúgbò sẹ́lẹ̀. ọlọ́wọ́ látàrí wọ́n kó lọ́wọ́ ọlọ́wọ́ san wọ́n lẹ́sìn pẹ̀lú kí ni jàdínàtì ọlọ́wọ́ bá ti àdìjẹ́ ọlọ́run ọba ní mò ń sin wọn lẹ́sẹ̀. ọba adẹ́rà yìí sẹ́ni ní sáfẹ́rẹ́ àná ọlọ́pọ̀ ọ̀jọ̀kan odò ń sàn lábẹ́ rẹ̀ tí àkùránì lóyìn fún wa odò míì odò wàrà ní sàn odò míì odò oyin ni odò míì odò ọtí ni ṣùgbọ́n kí èsì irú ọtí ilé ayé látẹ́kìlì ṣàrìbí ọlọ́ọ̀bá ní gbogbo ilé òun pèsè rẹ̀ lẹ́kùn wọn nítorí pé wọ́n rí òdodo wọn títẹ̀ wọ́n mọ ìsìláàmù lọ́nà wọn ò jẹ́ kí àtìká ní olú àwọn wọ́n fi ìfẹ́ nú wọn lẹ̀ wọ́n tẹ̀lé ọlọ́ọ̀bá ní títí sanwó lẹ́sẹ̀ ẹlẹ́bi yẹ wa pé torí pé olódodo gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì torí pé ìsìláàmù òdodo mọ̀ máa ronú pé tí wọ́n bá má ìtọ́lọ̀ ọba pèsè ilẹ̀ fún ọlọ́run kó gbogbo ilé lọ. kí ló dé tọ́wọ́ ànájú rẹ̀ ẹlẹ̀ tó dé tó jẹ́ pé yọ ọ̀tàkọ́ wa máa tó nìkan lọ́wọ́. ọ̀run òní tán ẹ̀tọ́ bá wà nìkan náà ọwọ́ ti láéláé kí ló kó sọ láyé tó nìkan gbogbo tó kó láyé yálà àpò yálà dúkìá ni bákan méjì ni inú kó fi ọ́lẹ̀ láyé àti kó ẹ níjọ náà wàhálà ìwọ dúkìá tó ń kó jọ inú kó fi ọ́ lẹ́ láyé àbí kò sì fi lẹ̀ tó wá dé tó jẹ́ pé lọ́wọ́ gbárùkù tó àjọ gba tí ó lè tán lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀bá ní tọ́lọ̀ bá ti sanwó lẹ́sẹ̀ náà ti tẹ̀lé ibi tàbí àná ọgbà àdẹ́rà tọ́lọ̀ bá ti sanwó lẹ́sẹ̀ inú ọgbà àdẹ́rà yìí káàdì dínà ìhà ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọba tó lè wọ ọmọ tó torí rẹ ló fi ẹsẹ ló dùdú láyé lónìí níjọ kan ní ọmọ parí níjọ ọjà tí tí ó nìkan lọwọ rẹ wàdáàlìkà ọlọpàá nínú ẹsẹ wọn náà lè jẹ dáàbò mọ sí i wọn náà lè san àwọn ẹni tí wọn ṣe dáadáa tí wọn mọ ọlọpàá tí wọn tí wọ́n ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ ẹ̀dín ní ẹ̀láyé bí ọlọ́ọ̀bá nínú jáde sanwó-ẹlẹ́ bọ́lọ̀ wọ́n fà ọ̀kan ní ọlọ́ọ̀bá wa sọ nípa àwọn tí wọ́n wá rúdùdù tí wọ́n tẹ̀lé kọ́ ọlọ́ọ̀bá ní. wọ́n lẹ́rí ìdàgbàbọ̀ wọ̀gá lẹ́kùn ìhàyà ti náà kùlẹ̀ ìgbà ọlọ́ọ̀bá wa ní sọ̀rọ̀ ní wọ́n lẹ́rí ìdàgbàbọ̀ tí wọ́n kọ́ tí wọ́n ọ̀gbọ́n náà wọ́n bá kọ́ wọ́n rò dodo wọn tẹ̀lé wọ́n rò dodo wọ́n ti torí ìgbéraga àti pé àwọn gbẹ tó lè tẹ̀lé òdodo tẹ́nìkan sọ̀rọ̀ wọ́n ká dàbò ní áyá tìǹà tí wọ́n ti fi àmì àwọn ọlọ́wọ́n bá àwọn àmì ọlọ́wọ́n tí wọ́n fi àwọn àmì ọlọ́wọ́n bá nírọ́ nínú àwọn àmì ọlọ́wọ́n bá kọ́ náírà lùkùránì ìṣe nínú àmì ọlọ́wọ́ wa náà ní kálukúrá ní gbogbo ẹ̀rọ tẹ̀lé iná sí ìdílé ẹ̀kọ́ tẹ̀lé nínú àwọn àmì ọlọ́wọ́ wa náà ní tọ́lọ̀ wọ́n bá dá gbogbo jẹ́yìn náà máa pé ẹ̀jẹ̀ pé lọ́lọ́ òbí yọ̀tọ̀ sọ́kò ló ń dá gbogbo ẹ̀ yìí síbi tí yẹ́sù ti sọ́kò ló ń dá sámà àti ìlú ọlọ́wọ́ wa nìkan náà ló tó wíbẹ̀ tẹ́lẹ̀ gbogbo òdodo tó wá pè ní rọ ọlọ́wọ́ wa ní kí ni ìwọ́rọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ mùláyìí kà sáà bàbá nípa àwọn ẹni bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n dá àwọn ọmọ náà wọ̀. àwọn wọ́n jẹ tọ́lọ̀ wọn bó ti wọ̀ náà torí wọ́n rò lò wọ̀ ní. àti ìwà máa yá tó bá rò lò jẹ́ tí ń jẹ́ lòdòdò. mọ́tẹ́lẹ́ fẹ́ nù rẹ̀ láti dọ́kọ̀ tó fa ayé ilé. kí ni wọ́n máa jẹ́ ipò rẹ̀ kọ̀ bá fa ayé lẹ́kọ̀ọ́ olólùdó ọmọ pé tó gbé lọ kí n tó jẹ́ pé kì í sòdodo ni ṣùgbọ́n torí kan dé ayé kan tó kí ni òjò lé lé tọ́ ọ̀pá tẹ̀ lódodo dájúdájú tí ọ̀pá àdájọ́ ibùgbé rẹ lọ́rùn kan náà ní náà kọ́ ya gbìyànjú ọ̀tẹ̀ lódodo torí pé tọ́ ọba wà nìjà náà sí dáadáa lọ́wọ́ tẹ́tẹ́ kọ́lọ̀ bá wà fún àjà náà ọlọ́mọ bá ní fọlá ní. yá ayúwa الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين ọlọ́pọ̀ bá ní tọ́lá yá ayúwà lárí na ámà ọlọ́pàá ní gbogbo ẹ̀ yorùbá kó dúdú láàánú àdínú fájìbá ti máa àlàmà ọlọ́pù ẹ má ṣe ìtọ́lọ̀ wọn bá ti lẹ́tọ̀ọ́ fún yẹn má ṣe ní ìwọ̀n lórí ara yìí ìtọ́lọ̀ wọn bá wọ́n láti àtàlù ẹ má إن الله لا يحب المعتدين فلو هو وكان عامل سوى وجه المال أخذ الله المني آية ìsọ̀kalẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ lórí àwọn yahudi àti nasara pàápàá jùlọ àpapàá lọ àwọn olùmọ̀ àbáwọn olùsílọ̀ ní nasara wọ́n ní àtàkàǹgbà nítorí pé ẹ̀ka fẹ́ pa ẹ̀mí rẹ̀ pọ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ nǹkan tó tọ́lọ̀ wọn bá ti ní ẹ̀tọ́ kù yóò sì ti léwọ̀ lórí ara rẹ̀ pàápàá jùlọ èyí tí wọ́n fọwọ́ ara wọn mú ọ̀nà ìlà àbáníyà tí ọkùnrin ọsọ pé látó lè lọ òsítọ́kàn pẹ̀lú obìnrin mọ́ òsítọ́kàn pẹ̀lú obìnrin mọ́ àbẹ́lò bí ọkọ̀ òṣùṣù nù wọn lọ́ọ̀dẹ̀ látó lè lọ owó ní polówó oṣù má. gbogbo tí wọ́n sẹ́yìn pẹ̀lú àníyàn dáadáa wọ́n ṣe o. ọlọ́ọ̀bọ̀ balẹ̀kọ́ láṣọ mẹ́pàá lọ́pàá láàyè wọ́n àbá ní ẹ̀ka ní ìjẹ̀dàrú ha. ọlọ́ọ̀bá ní tí wọ́n ṣe tí wọ́n gbé wá ìgbé sọ̀rọ̀ àwọn ọkọ̀ ọ̀yà ló wò lọ́kọ̀ mọ́ bá òun ní fẹ́ẹ̀bì àbíkọjá gómìnà orí kò tọ́kọ̀ òun pẹ̀lú ọkùnrin mọ́. ọlọ́ọ̀bá ni irú wà báyìí mọ́kàtà láàrin ọlọ́ọ̀bá ni a ṣe lọ́nà ẹ̀yẹ lórí o ọlọ́ọ̀bá ò ṣe lórí fún wa. ṣùgbọ́n àwọn ọmọ wa ara wọn ṣe lọ́nà lórí ara wọn torí kí ni o ìdájọ́ bá àwọn bá ti gbà ìyọ́nà ọlọ́wọ́ wa o ìyọ́nà ọlọ́wọ́ wa. ṣùgbọ́n ìjọpadà sẹlẹ̀ ní pé àbára àwọn apàdé ààrẹ ti bá ṣùgbọ́n wọ́n padà jábára àwọn olówó òní sọ́mọ́ wọ́n làwọn òní níyàwó ṣùgbọ́n wọ́n lọ máa ṣe sìnà lábẹ́rú wọ́n làwọn òní níyàwó ṣùgbọ́n wọ́n lọ máa ìdá lóru ọlọ́ba ni kó o lè ọlọ́ọ̀bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n náà mú ṣe kí ní kí wọ́n padà dà wọ́n kàn nínú mímu fàṣíkù ọ̀pọ̀ wọn padà di olùsẹ́rọ̀ lórí ilẹ̀ ni wọ́n máa yọ ọlọ́sẹ̀ sí náà. abájọba àwọn àpẹẹrẹ sí wa ni irú wa yìí wọ́n máa wù àwọn mùsùlùmí kàtẹ́tẹ́ pé ìmọ̀ ni wọ́n alága lọ́sàn án àwọn náà wà lóko ah torí pé mi náà sẹ́sì kò sí tọ́ka èyí kò tù. Tókọ́ ọ̀gá láyé òtún náà gbogbo tí jẹ́ gbàgbọ́ jẹ dáadáa ni òní jẹ. Ìrọ̀ ibà kan lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àyè òtúnlẹ̀. Lọ́lọ́wọ́ á ti sọ àyè àyè pé áá látọ̀ lè rẹ̀ lùkà kó dodo kí tọ́lọ̀ wọn bá ti lẹ́tọ̀ fún ọmọ sílé wọ̀ lórí ara rẹ̀. Ilé ìṣèwà mùsùlùmí. Ẹlẹ́wọ̀n tí wọ́n ti gbé tọ́ ọ bá ti ní òṣùwọ́n lọ́wọ́ Anas sallallahu alaihi wasallam yana wa Aisha radiyallahu ta'ala anha ọgbẹ ìgbàwọ ọ̀rọ̀ wa pé apákanú àwọn sàhábà wọn á yá ní sallallahu alaihi wasallam wọn á béèrè nípa báwo la ní sallallahu alaihi wasallam àti máa jọ́sìn àwọn fẹ́ kó sí rẹ̀ inú tí sọ fún wọn wọ́n láti ẹ̀sọ́ lọ́wọ́ àwọn àìwọ̀ sẹ́nà ànẹ́bí pani tọ́ba fi kírun yóò bá sìnkú kan lóru kírun ní sì máa sìnkú kan sùn kì í fi gbogbo kírun kí gbogbo òun sùn yóò bá sìnkú kan kírun ní sì máa sìnkú kan sùn ànẹ́bí àti máa bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ànẹ́bí àwọn tó kú pẹ̀lú àwọn aya rẹ̀ ànẹ́bí àwọn jẹ ànẹ́bí àwọn àwọn mọ́sálà gbogbo ilé pọ̀. Tánàbí bá gbá rẹ̀, wọ́n nígbà ní ànẹ́bí ọgbà rẹ̀ lọ pa nígbà tí ó ní sí ìlú. Tọ́ba bá lónìí, lọ́pọ̀ àlọ́lá, lọ́pọ̀ àlọ́tùlá. Nígbà tí sì ni ó sì kó àjọ bí mélòó kan lérí ara wọn tí ó ní gbá rẹ̀. Nígbà wọn ṣeré bá wọn bá tí wọ́n lọ béèrè wọ́n lọ béèrè ìyá àtẹ̀lé ìgbà tí wọ́n fẹ́ wù wẹ́lẹ̀ wọ́n wá wọ́n ń díròrò.

òun fún òun wà kírun oorun lóru òun ṣe lé wọ̀ lórí àwọn kẹ̀kẹ́ náà bá dẹ́dẹ̀ ó ṣẹlẹ̀ rí pé látòní lọ kò sí jíjẹ kankan láti pọ̀ láàrin òun àti ẹ̀ẹ́dínlómi mọ́ kó òun bá láì fọkàn òun láti máa ṣe lọ sìdáàbù wọn ní látòlè lọ kò sí ń tọ́kùn pẹ̀lú pé èèyàn ti mọ dojúmọ́ ayé ìwọ́n wà ní gbàgbà ẹ wo tí wọ́n ti jẹ́ báyìí ẹ̀wọ̀n dà á ní ẹ̀dá àdáwọ̀ èsì o kí wọ́n sì wọ́n apá láìdá àdáwọ̀ wa gbàdé wọ́n yìí ká lẹ́nu sọ̀rọ̀ máa wọ̀ ayé wọ̀ sẹ́lẹ̀ anábì pa àwọn sàhábà anábì ni máa bá lu àkúwámi kí ló dé kí ló ta àwọn àjọ kan yàkúrú ahadìní kádà wà yàkúrú ahadìní kádà wà kádà abájọ ni wọn kọ sọ pé èmi ṣe ààwẹ̀ lọ́nà lórí ara mi èmi tó bẹ̀rẹ̀ léèwọ̀ fórí ara mi èmi ṣe báyìí bára ìlú ayé kan kọ fẹ́ẹ́ lóhùn ní gẹ́rẹ́ gbogbo àti àwọn olùkọ́ àwọn tó wà dáadáa adábìlẹ̀ ẹ̀kẹ́ tiẹ̀ kọ́ wallahi inni la akhshakum lillahi wa atqakum la hmm. wallahi ni mo pa yo lo ba lo lu bu hmm. ale ko da ni ti kana do te kula ko hmm. ni ti kana do te ba kula ko ko mo pa yo lo ba ba wala ni ka ni ka ne ka ta ni anabi ni kare bi ta aku a ah, bi usalli wa ana ẹni a máa kírun lóru máa ó lè kiri anabi lè ní a máa gba awẹ ẹbí àti máa sinmi àwọn ibà ó lè kiri anabi lè wà àtẹsọ́pọ̀ tù ní sáyẹn a máa pépè rẹ̀ máa ráyà tó kọ́ra wa yà rẹ̀. sẹ́ gbogbo fẹ́ wọ́n ti wọ̀ kálẹ̀ ìlànà mi ni o kọ̀mọ̀tò ìbà sọ́sẹ̀tì balẹ̀ ìṣẹ̀sùn mi ẹ̀tọ́ bá lóun ní jáde lánàá tèmi kọ́mọ́ bó wọ́n yẹ sọ́mọ lẹ́yìn mi wọ́n yẹ sọ́mọ lẹ́yìn mi ìgbọ́dọ̀ wọn bá ti lá àlàáàlì kó ṣe ní àlàáàlì lórí ara rẹ̀. nítorí gèlè gbogbo ẹtí bá rò kóhun tó ń sẹ́sì pé òun àti bá dà kẹ̀kẹ́ tuntun tà nẹ́bi lọ kó dé kó bá lè dé rẹ̀ sórí ara rẹ̀ tó kó ọmọ sẹ́sì nínú òsìkè ti tà nẹ́bi mọ̀. inú àánú ọ̀dọ́ inú kọ́lọ̀ wọn bá ti fẹ́ràn ọmọ ẹ̀dẹ́ nìyẹn lóòótọ́ jẹ́ sí ká bá wọ tọ́lọ̀ wọ́n bá ti lọ́nà yẹn lórí wa nínú ìjọsìn tá a máa ṣe lójúmọ́ àsìkò tá a fi ṣe ẹ̀kẹ́ ó kéré inú táàbì máa ní gbogbo bá tuntun wa tó ìrún wákàtí máa ń tọ́lọ̀ bá ti lọ́nà yẹn lé tọ́ba lọ fi ara balẹ̀ kíkọ̀ ọ̀kan nù wọn tọ́ba pamọ́ láàrùn pọ̀ ní tó wà ní àwọn àbójúmọ́ torí bàbá ti jẹ́ kí kí wọ́n kọ́ kọ́kọ́ fara balẹ̀ nínú àwọn ọmọ o that's why kò lọ pọ̀ two hours nínú twenty four hours ọ̀rọ̀ fún omi jù ẹgbẹ́ tó náà ẹ̀kọ́ kẹsẹ̀ bẹ̀rẹ̀ ìtumọ̀ ti gbé ọlọ́run fún ọ ní more than enough freedom gbogbo ọ̀gá yòókù àtàrà jẹ́ lọ́mọ abájú. ìtọ́jọ́ àyàn lórí rẹ̀ mẹ́nà ló ti ṣe gan. Ekoko tó a máa mú bí ọmọ dání ara rẹ̀ lórí. Jákòó láti sọ fún wa ló pé nípa ọmọ ẹ̀dẹ́ yẹn kàlá ká máa yàtọ̀ dì máa ha Ìtọ́jọ́ àyàn mẹ́nà ló ti ṣe. Ẹgbọ́n tó àwọn tó kọ́ sí ẹ̀ka báyìí. Ẹlòmí àwọn ọmọ pé kí máa nílò débẹ̀. o? wọ́n bá gbé ẹrù ìgbà kó dùn láti hàlì mú pẹ́lú bá ti máa ń lọ́wọ́ àwọn. dáadáa tọ́lọ̀ wọn bá ti ní àláàlú ní ẹlọ́sẹ̀ ló dé òru yàrá yẹn. kọ́dù oúnjẹ oúnjẹ lásán nǹkan báyìí tọ́ọ̀ bá ní ìjẹ sọ́kò ní bọ́ àtọ́kọ̀ látòdì lọ ní ìdíwọ̀ lórí ìdíwọ̀ ní jẹ láíláí má sọ bẹ́ẹ̀ o ọ̀jẹ̀ ọ̀jẹ̀ ńlọ ọ̀pá sí. àkọ́kọ́ wa ló ó dé wọ̀ lórí ara rẹ̀ ó tún ti sọ ó tún ti sọ nǹkan ní ìlú. ọlọ́ba yóò bàlá àtà àtọ́jú ẹ mọ́kọ̀ dé ẹnu àlá. àwọn olùwọ́ ní ẹ mọ́kọ̀ dé ẹnu débi ẹ bá kọjá ẹnu àlà láti fi gbogbo gánà lẹ́ẹ̀mọ̀ ṣẹlẹ̀ wọ̀ lórí ara yín ẹ ti kọjá ẹnu àlà mi. Hmm. àbí ẹ má kọjá ẹnu àlà níbi tá a ṣe ní àlà yìí bí ló ń fọ àkọjá ẹnu àlà wọn. Hmm. ìtọ́lọ̀ wa ṣe ní àlà yìí wọ́n ṣe ní àlà. èyí tọ́lọ̀ ń wọ bá wa ṣe ní àlà yìí ọ̀hún náà nígbà bá wa fẹ́ mú lò mọ́tò wa kọjá ẹnu àlà. àwọn ọmọ àwọn tọ́lọ̀ bá ti ní àdáyé àgbà pọ̀pọ̀ jẹ́ ó tún wá pọ̀ díẹ̀ lọ àlá. Pọ̀ pọ̀ díẹ̀ lọ àlá ni àlá torí pé àṣetáàlì máa tara bẹ̀rẹ̀ fún yẹn. Àṣetáàlì á máa tara bẹ̀rẹ̀ fún yẹn. Ọwọ́ nu mọ̀dájú ṣe máa yẹ bí abá ti sọ. Inú rẹ̀ náà ni àdìsíná lùlù bàrà. Ntọ́jẹ́ tó ọwọ́ àtàrà kàkálẹ̀ ń jẹ́ tó ọwọ́ àjẹun tó ní wọ́n àti ìkírun bọ́wọ́ àti sẹ́ ọlọ́dà kò rẹ̀ sí mẹ́ta ọlọ́dà tó wọlé kò sí tó ti dá ó ti jẹun tó kọ́ lè dé ó ti kọjá ẹ̀rọ àlá ẹlọ́dà ọ̀jẹ̀ ọ̀jẹ̀ kò sí nílé kàkà àti tiẹ̀ ti bá yọ̀ mọ́ kọjá ẹ̀rọ àlá bákan náà mo tọ́lọ̀ wá sí ní àlàyé má tara àlàyé tó bọ́ sí àlàyé ó ti kọjá ẹ̀rọ àlá torí pé kí ni ti nà má àlàyé tó bọ́ sí ọlọ́ọ̀bá ni owó ọlọ́ọ̀wọ́ fẹ́ràn àmì tí wọ́n pẹ̀lú ẹgbàá ọlọ́pọ̀ bá nípa ẹgbọ́kùn mímọ́. Wọ̀kúlù mímọ́ ọ̀rọ̀ واتقوا الله الذي أنتم به مؤمنون قال الله عليه وسلم فكل مما رزقكم الله حلالا طيبا ẹ̀dẹ́nu gbogbo ńtọ́lọ̀ wọn bá fún yín ní àdìgì rẹ̀ tọ́jà àdáàdì pé tọ́jà tó dùn ẹ̀jẹ̀ tó rẹ̀. ọlọ́pọ̀ wa ní kọ́lá nínú hikima rẹ̀ kí n tó ṣe ní àláàlì fún wa. ọ̀pọ̀ ìfà kò láàlì fún bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ti ní àlá. ètò ìtọ́lọ̀ wọn bá ti ní àlá mú ló ń kà. ìtọ́lọ̀ bá ti ní àláàlì nínú jáde káàmù kò ló ń kà. ìtọ́lọ̀ bá ti ní èèwọ̀ ó ló ń kà. ìtọ́lọ̀ wọn ti ní àláàlì ló kà ìdí tó jẹ́ pé sáyidà lọ́dọ̀ àwọn olùmọ̀ọ́ni pé gbogbo tí jẹ́ oúnjẹ láyé aláàbí àyàfi tí ẹ̀rí kan bá tọ́ka sí jẹ́ àràmù. nítorí ẹni ẹtí jẹ gan òun lọ́wọ́ lórí aṣọ òun lọ́wọ́ lórí ẹ̀rí. ẹ̀tọ́ fẹ́ kọ gbogbo ẹ̀tọ́ jẹ yìí àràmù ni òun lọ́wọ́ bẹ́ẹ̀ gbọ́. èyí jẹrẹ ẹlẹ́dẹ̀ẹ́ àlùkùránì haramu nítorí kí n fi bọ́lọ̀ wá sọ fún àlùkùránì haramu. àwọn àyè máa béèrè káyọ̀ lórí àwọn àti wọ́n dà gbogbo ẹ̀ ìgbẹ́ náà máa yàtọ̀ ní adé bàbá máa yàtọ̀ ní adé rẹ̀ tùmá níbo ló ti bá àti ẹ̀yẹ́ lọ́wọ́ àlùkùránì. alásùtọ̀ yìí báyìí aya náà ọlọ́ọ̀bá ní adé bákan náà ayé àyàwó ìwé tìjẹ́ lórí pé gbogbo tó bá ti jẹ kó bá làákì ọmọ ẹ̀dẹ́ ènìyàn haramu gbogbo tó jẹ tí ó kó bá làákì àtàkùn àwọn sálẹ̀ gẹ́gẹ́ bí akọ́nìtìrà jáde rẹ̀ lórí ìwà kíkà ibùdó rẹ̀ bá tán pẹ̀lú fún wa ó dàgbà náà wọ́n tẹ̀lé ìtọ́pọ̀ tuntun tí kó bá làákì ọmọ ẹ̀dẹ́ ètò ọkọ̀tù ń ti ń kó wá láàbíà rẹ̀ látara tó o fi sẹ́nu tó ọ̀tẹ̀. Nínú ọ̀gá ọlọ́ba sọ lákàtí mọ́gbọ̀dẹ̀ lọ àlà. Nítorí ìdílé gbogbo tọ́lọ̀ ọba ṣe ní ti jẹ aláàlá. Àyà nínú àwọn ẹ̀rí rẹ̀ àkọ́kọ́ ìtọ́lọ̀ ọba sọ fún wa ètò ti jó èèwọ̀ ni ìtọ́jọ́ tí èèwọ̀ ni ẹ̀rẹ̀ lẹ́dẹ̀ èèwọ̀ ni gbogbo àwọn ènìyàn àpapọ̀ ìwọ̀. Àfi tó bá ti fi lè jẹ́ gbogbo wà láàbíà wa ó ti di haramu oníkọ́lọ̀ bá ní àlàálẹ̀ báyìí bá lòun ní ẹ̀jẹ̀ ìgbà bá jẹ́ àlàálẹ̀ bí èsì jẹ́ báyìí bá ó lè wà àlàálẹ̀ ṣùgbọ́n ti bẹ̀rẹ̀ ní haramu òun gan fúnra rẹ̀ kìí ṣe haramu ṣùgbọ́n ti jẹ́ ní haramu eléyìí ti lè yàtọ̀ láàrin ẹ̀dá kan tẹ́lómi oúnjẹ bí ìwà tẹ́lómi bá jẹ oṣù tí ó ṣe báyìí tí wọ́n ní máa ń pẹ̀tọ̀ ní ara ó sọ fún abájá fún jẹ́ nǹkan báyìí tó lè kó wá láàfíà rẹ̀ torí tó àwọn ẹ̀rọ máa sọ iyọ̀ àwọn ọ̀gbọ̀dọ̀ jẹ yọ̀ àwọn ọ̀gbọ̀dọ̀ jẹ ṣúgà àwọn ọ̀gbọ̀dọ̀ jẹ lóúnjẹ báyà ó mọ́ ní lókè ìgbà tó bá ti jẹ tẹ̀lé ó ti di haramu lórí jẹ torí kékeré báyìí máa máa wù ọ́ ó ti di májẹ̀lẹ̀ fún wọn torí tó ọba jẹ ó lè kó ọkọ́ lè lẹ́yìn lọ. Maksudnya itu ini dari kalau bandiran ada di kita pakai sini haram. Kita ini tidak sini haram. Itu lo kok sini. Kita tanya bang. Kalau mau balik balik baca pula. Kalau balik balik orang. Apa betul apa masuk? Apa kunci rumah itu kalau nak kapal orang. Kita yang baru hotel duit lebar, mulai sebab rumah tahu. Itu baru rumah tahu báyọ̀ ọ̀dọ̀ ìbáyọ̀ ọ̀dọ̀ ìní jẹ́ kí ẹ̀mí ẹ̀rú fi ẹ láti tẹ̀lé àti ọ̀dọ̀ tí ẹ bá tí wọ́n sòfin ọ̀dọ̀ tí ó wọ́n tí wọ́n bì wù àpẹẹrẹ tí ìbáyọ̀ ọ̀dọ̀ mú wa kó ẹgbẹ́ yọ̀ náà wá sí pé ó ní àlẹ́ ìgbàgbọ́ ó lẹ́gbàá kọ́kọ́ lọ́dà yìí ó lẹ́gbàá kọ́kọ́ ní ti àsìkò yìí ó lẹ́gbàá kọ́kọ́ tẹ́ ẹ bá kò ní ó tètè lò sẹ́kù yìí ó lẹ́gbàá kọ́kọ́ ló tó láti sòfin lórí yìí. nígbà onígbàgbọ́ tó wá lórí tọ́lọ́ oṣù tó di tẹ̀lé tí wàá ló dé tọ́lọ́ sọ pé nǹkan báyìí wọ̀ ní nínú àdáwọ̀ wọ̀ tẹ̀lé kí ló dé tọ́lọ̀ wọ́n bó ṣe nǹkan ní aláàjọ wa sí ní aláàbùnú yàrá rẹ̀ nítorí ìdí ọlọ́wọ́ bá yà fáyọ̀ lọ. àwọn olùkọ́ ní àkọsálà kan lábẹ́ ilé ẹ tún ṣe tọ́lọ̀ wọ́n bá ṣe ní aláàjọ tó ṣe ní aláàbùnú yàrá rẹ̀. yàtọ̀ kí ẹ tọ́ jẹ́ àwọn ẹlẹ́dẹ̀ òkúlú lè jí kó ní látó nílọ èyí súnmọ́ ìdájẹ́lẹ́ ìwé àtọ̀ bá ti bọ́sá lẹ̀ bìhá ìdájẹ́lẹ́ ìwé àtọ̀. yàtọ̀ sílẹ̀ oúnjẹ àbí kẹsàtọ̀rọ̀ bá ti ní àlá àbí wàá sọ kẹsàtọ̀rọ̀ bá ti ní àlá kọ́ wá sí ilé o lé ara. ìwé ilé òkú kí ni ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ lọ tẹ́lẹ̀ òkú tún wá. ẹ̀ẹ́dẹ́gì àwọn olùmọ́ni yẹ́ ti wà ní ìkàfà lọ́kùnrin yẹn ní. ìtọ́lọ̀ ọba àbí ọ̀nà yẹn lórí rẹ̀ yóò ti kàfàrà kàfàrà yẹn tó búra kọ́lá kò jẹ́ pé bá tó sọ̀rọ̀ kò búra o ẹ bá tó pé látòlè lè lọ kékeré ma látòlè lọ dèwọ̀ lónìí kọ́lá kò búra ṣùgbọ́n ìlọ kìí ṣe ìyàwó rẹ̀ tó bá dé ìyàwó rẹ̀ ìdájọ́ ẹ̀ lórí eléyìí ó ọgbọ́dọ̀ ti kàbá yẹ̀mí ilé tó ti pín ṣáà náà padà gbá àbí ayé ìlú kàbíyèsí ọlọ́pọ̀ sọ̀dà tó ẹn tó búra tó ti pé ẹn tó lòun ní ti ọwọ́ mẹ́tí kí ni ìdájọ́ rẹ̀ kó ló ṣe kánà iṣẹ́ alábàbà kọ́ àlàyé rẹ̀ ní àwọn àìsàn kápá níwájú iṣẹ́ àlá ọlọ́pọ̀ sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ wọn náà gbára láti wáyé ọlọ́pọ̀ sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ láti ṣèlú náà fatawa da ya rasu yin sha a suna alaƙisa wani ne àwọn afáwọn sọ pé àwọn nípa àwọn síwájú náà pé wọ́n ní wọ́n ń gbà pé wọ́n ní ìdájọ́ ní ọdún máa tí tí ń máa dùn tí ẹ̀dá wá fẹ́ tí Ah, àwọn fẹ́ pé ìmánì imani ma nuru lọ́jọ́ ẹ̀dá àkàtìrà bàbá ní lọ́yọ̀ lọ́tọ̀ bá ní imani àwọn àpẹẹrẹ ọdọ ẹ̀kọ́ ọ̀pọ̀pọ̀lẹ̀ ọ̀pọ̀ imani ti ń jó abáfà wà ní ọtọ́ kọ́ wà ní imani ma ti ń yóò lọ́kàn rẹ̀ inú rẹ̀ ó dàbí pé kí sẹ́nu ọmọ tòbí lọ́kàn rẹ̀ mọ́ ọlọ́ọ̀tẹ̀ kẹrẹ́wà ọmọ mẹ́lẹ̀ náà ọlọ́ọ̀kọ̀ olóró imani ti ń yóò àtọ́lọ́pọ̀ ọ̀gá tí wọ́n sọ. ṣùgbọ́n tó jẹ́ púpọ̀ yìí pé kíláàsì tí máa yóò fi máa lè sí tí máa yóò fi máa lé fún. inú rẹ̀ náà nípa kéèyàn máa bẹ́ lọ kí kọ́lọ̀ ní kí máa yóò wò léwu sí. yẹ bá ti ti wá o. kókó máa máa ní yóò sí sáà tó ní máa. ẹlẹ́gbẹ̀ẹ́ sí i kí jẹ́ kí máa yàn lẹ́kún náà lè ti ọwọ́ rẹ̀ gbogbo tó bá ti lè jẹ́ pé ọlọ́run ọba lọ́kọ́ láti àti máa ti tọ́ra ẹ̀ àti kí náà bílà kí máa ti kí máa yàn lẹ́kún ìwọ náà wò nígbà tó ń ka lùbáàlì tó sábà ní tó ọkà lónìí tó ọkà lọ́la tó ọkà lọ́tùlá ìwọ náà nígbà tó ṣe pé kẹ́lù ti ẹ̀ ráyè rẹ̀ ìwọ náà wọ́n yí máa ní lọ́gán rẹ̀ nígbà tó ṣe àráyè fún ọmọ wa tó kú kọ́ bọ́ọ̀lù ọ̀dọ́ àtìgbà tó ṣe àráyè láti wá bọ́ọ̀lù ọ̀dọ́. wọ́n ìmánì wọn náà ti ra rẹ̀ lẹ́yìn fún ní ìmánì ṣe ní lọ́gán rẹ̀ nígbà tó jẹ́ pé tó ọba sí láàárọ̀ báyà tó bá gbé lọ sọ́tọ̀ ọ̀ka kọ̀láńtì ó tó ra bíra kọ̀láńtì sí ọmọ àkáńtì tíìbì ní àbí rédíò ọmọ gbọ̀ bó ní ṣe rí lára rẹ̀ bó ní ìmánì rẹ̀ ṣe rí àtìgbà tó jẹ́ pé tó ọba sí láàárọ̀ orin lọ́kùnkùn gbogbo àwọn sẹ́wọ̀n tí jẹ́ pé tọ́lọ̀ ọba pa wá láti kí máa ní kí máa lò lẹ́nu gbogbo títí jẹ́ ẹ̀sẹ̀ lọ kọ́dà mùsùlùmí ó kéré tó ikú bá yí máa nì ikú bá yí máa nì máa ní kí máa lò tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ débi pé iṣẹ́ ẹ̀sẹ̀ náà ti tóbi níwájú rẹ̀ tó bá yàtọ̀ níbi àyíká mọ́ yóò ti nọ́mà bọ́ọ̀mù rẹ̀ kí máa ní ti jó dànù مرة وسعة والله تعالى أعلم اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا لاسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله